Ire ni mo fẹ́ bàbá lónìí o. Bójúmọ́ ti mọ́ pín mi níre o. Bí mo bá jáde lọ, jẹ́ kí n ranú gbà. Bí mo bá wọlé o, jẹ́ kí n múre bọ̀ wálé. Mo kí gbogbo yín pé ẹ káàárọ̀ níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi ilẹ̀kùn àánú yóò ṣí fún yín ọ̀tá ò ní yọ̀ yín ìmọ̀ wọn kò ní ṣẹlẹ̀ yín lórí lórúkọ Jésù ajayi ajaṣẹ́gun ló máa jẹ́ tiyín gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe ọjọ́ ìbí lónìí yóò dára fún yín lórúkọ Jésù ọ̀pọ̀ ọdún lẹ́ ò ṣe láyé ẹ̀mí gígùn àti àlàáfíà àti ayọ̀ àti àṣeyọrí ló máa jẹ́ tiyín lórúkọ Jésù Kristi Olúwa wa mo wà nínú ìwé ìsíkẹ́ẹ̀lì orí three ẹsẹ̀ eight àti ẹsẹ̀ nine láàárọ̀ yìí ìsíkẹ́ẹ̀lì orí three ẹsẹ̀ eight àti ẹsẹ̀ nine bíbélì wípé mo ti mú kí ojú rẹ le sí tiwọn bí òkúta ádámọ́ǹtì ṣe le ju òkúta akọ lọ ni mo ṣe mú kí orí rẹ le ju orí wọn lọ má bẹ̀rù má sì ṣe jẹ́ kí ojú wọn já ọ láyà nítorí pé ìdílé ọlọ̀tẹ̀ ni wọ́n hallelujah olúwa rán ìsìkẹ́lì níṣẹ́ olúwa wa sọ kínní kan níbí yìí tí ó lè mú kí àti wá tèmi ká borí ẹ̀rù òun náà ni ojú wíwò nígbà míì téèyàn bá wojú ẹ̀rù máa bàyàn gbogbo àwọn tí wọ́n máa ń sọ̀rọ̀ ní ìta gbangba the public speakers kínní kan tí wọ́n máa ń kọ́ wa ni wípé ká má jẹ́ kí ojú wa lọ déédéé pẹ̀lú ojú àwọn audience ká máa wo orí wọn lọ nígbà míì téèyàn bá wojú audience wọ́n lè manipulate nǹkan téèyàn fẹ́ sọ hallelujah ṣe rí nígbà míì ojú ni èṣù máa ti ń dẹ́rù bàyàn nǹkan téèyàn bá rí ńgbà míì ó máa ń lọ sínú ọpọlọ straight brain yẹn máa transmit ẹ̀ á wá gbé lọ sínú ọkàn rẹ̀ tó bá ti wá wọnú ọkàn rẹ̀ ó ti wọnú gbogbo ara rẹ̀ nìyẹn ara jẹ́ kójú rẹ̀ le bíbélì wípé ó ní mo ti mú kí ojú rẹ̀ le ju tiwọn lọ ó ní mo sì ti mú kí orí rẹ̀ le ju orí àwọn ọ̀tá yẹn lọ so orí rẹ̀ le ẹnìkan ò lè yan orí rẹ̀ jẹ kó lọ bẹ́ẹ̀ ẹnìkan ò lè pe orí rẹ níbi torí ibi tí mo kà yìí ó lóun ti mú kórí rẹ le ju orí wọn lọ so mọ wọrí yẹn wọ́n fẹ́ porí mi níbi àwọn ọ̀tá kan ń dàm láàmú lọ wá ń sá kíjokíjo orí ẹ le olúwa ti mú kórè rẹ le wọn ò lè pè níbi kó ràn ọ believe the word of God Mama. kí ló dé tẹ́ ẹ fi fẹ́ para yín lórí ọ̀rọ̀ àwọn ọmọ yẹn listen to me and listen to me very well láàárọ̀ yìí bó o bá kú àwọn ọmọ yìí ó ọ̀jẹ̀ra ní sùúrù kó o lè bá a dúró jẹ́ńjẹ́ ọmọ fáwọn ọmọ yẹn sílẹ̀ ọ̀nà wọn là sí rere fi wọ́n lé ọlọ́run lọ́wọ́ ojú òní tì yín ẹ̀ẹ́dẹ̀rẹ́ àánú gbà yóò dára fún yín láàárọ̀ yìí tí kristi bá ti ń gbénú rẹ ẹni tí ń gbénú rẹ yẹn ó ju agbára ọ̀tá lọ ogun ẹ̀rù ò ní borí rẹ ẹ tẹ́wọ́ ẹ jẹ́ ń súre fún yín láàárọ̀ yìí agbára tí ọ̀tá ò lè mú kó wọnú ayé rẹ lọ agbára tí bí ràn lórúkọ jésù kó wọnú rẹ lọ gẹ́gẹ́ bí a ti olúwa ni mo ti mú orí rẹ lé ju orí wọn lọ lórúkọ jésù kristi orí rẹ yìí kò ní ṣe ṣe níbi orí rẹ yìí kò ní gbàbọdè orí àwọn ọmọ rẹ àti àwọn afẹ́nifẹ́re rẹ kò ní gbàbọdè gbogbo ibi tí wọ́n ti lè péjọpọ̀ láti máa pe orí rẹ níbi lórúkọ jésù kò ní ràn ọ́ ìpéjọpọ̀ wọn yẹn lórúkọ jésù ká máa fọwọ́ ara wọn ṣera wọn yóò dára fún ọ ò ní kú fọ̀tayọ̀ gbogbo irúgbìn ẹ̀rù láyé rẹ lónìí ọlọ́run fà wọ́n tu kó o ṣe rere gba ẹ̀mí ìgboyà receive boldness receive confidence in the name of jesus christ gbogbo self-esteem tó ti sọnù ọ̀yá receive it back this morning in the name of jesus bó ṣe ń jáde lọ olúwa kó máa bá ọ lọ ìbùkún ni fún ọ bó ṣe ń jáde yẹ ìbùkún ni fún ọ nígbà tó ń bá ń wọlé lópin ọjọ́ òní ó fò fáyọ̀ wàá kọrin ọpẹ́ wàá jíjú ọpẹ́ lórúkọ jésù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 Jeremy.